Bẹ́ẹ̀ni, ká máa gbé tẹ̀sùbá ká máa fi ṣe ìrántí ó kù díẹ̀ káàtò. A rí nínú àwọn olùmọ̀ tó na ní bídíà àdádálẹ̀, a sì rí nínú àwọn olùmọ̀ tí wọ́n pè ní mọ̀kúròhù ohun tá a ni. Ìtumọ̀ ohun tá a kọ̀ nínú ìdí tí a lo èèyàn Muhammadu Musa ni wọ́n wà. ṣùgbọ́n náà fi kún pé bídíà àwọn sheikh mirza albaniwa bákanáà òun náà ní afáwa zayd abubakar abu zayd so wọ́n pè ní bídíà tó jẹ́ pé àtúndìyàn tó kọ́ jọ̀hún kéèyàn fi lẹ́nu dàlẹ́ ohun tá a bá béèrè ni pé ìwọ̀n bẹ̀rẹ̀ ànábì lò ọwọ́ ni o ó sì sọ pé káwa ni wọ́n máa lò pé pé ọwọ́ kejì tẹ́yà bá ti ń lò òun ni ó sọ̀rọ̀ tó bá jẹ́ òyà kìyàmà torí bọ́lá ọmọ sọ fún àánú sí àti pé sọ́tún yà sí pé ọjọ́ tí àwọn oríkèéjì ara yẹn máa sọ̀rọ̀ ọ̀tùkẹ́lẹ́ mi náà bẹ̀rẹ̀ bí nǹkan mi ọjọ́ tó yẹ pé àwọn ọwọ́ yín yóò máa bá ọlọ́run máa sọ̀rọ̀ àtàwọn oríkèéjì yòókù eléyìí ló jẹ́ ká mọ̀ pé ká máa lọ ọwọ́ wa òun ló lọ́ọ̀rẹ́ jù àwọn òun láwàá lọ ọwọ́ ọ̀tún náà gbogbo nǹkan tó bá da ọ̀tún náà lẹ́bi máa ń lọ sí kì í lọ sósì kódà tó fún mi pé káwọn lè lọ ọgọ́ aago ọwọ́ ká lọ sọ́tún nǹkan tó bá da ọ̀tún náà lẹ́bi máa ń lọ sí so káwọn ní ọdún ní ti pé a máa fi nǹkan yẹn lọ́tún lọ́tún èyí àwọn ìsàlẹ̀ ni pé nǹkan níbi máa ń ṣe mí lémọ̀ lọ́tún lọ́tún ni máa ń ṣe nǹkan yẹn yóò bá ya lọ́tún ni ọ̀tún náà ṣe yóò bá jẹ́ nìkan tó yẹ kí yóò wọ bàtà ọ̀tún ní ọwọ́ pọ̀ bọ̀ kódà kí ọmọ ògbà lámọ̀ rẹ̀ kódà tí ó bá mọ́ra ọ̀tún ní ọwọ́ pọ̀ mọ́ tó fi wá mọ ògbà lámọ̀ rẹ̀ pátá tó látara bẹ́ẹ̀ ọ̀tún ni ká máa ká ní ihò tí ń bẹ lọ́mọ níkà yẹn pé ihò mẹ́ta mẹ́ta ẹ̀yìn ìlànà ìgbẹ̀mọ níkà pọ̀ kà tí wọ́n bá ká lọ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún wọn tó tó ká bẹ́ẹ̀ fọdọ̀ mọ́ yóò sì jẹ́ tó wá fẹ́ ka tàyè tẹ́lẹ̀ yóò sì ká wọn nípa ìpèsè ẹni tàyè tẹ́lẹ̀ yóò sì tó bẹ̀rẹ̀ wàhákàdá wàhákàdá olólùwẹ̀rẹ̀ jù náà fẹ̀yìn kọlọ́ba kó bá ṣe pẹ̀lú ìwà Muhammad sallallahu alaihi wasallam aláwọ̀ sọlọ́mọ́ ọdún ìwà lẹ́nu ọdún ọ̀sẹ̀ yìí.